أخطأ به صدقا أي إنه سبحانه وتعالى فعل بعلمه الذي به أحاط به من ماله من قدرته إني أراه ما في البر والفجر ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú pàápàá torí délé nínú àwọn ẹ̀rí èyí tó múni mà ipe tí alága sọ ipe ọlọ́ba ń bẹ pẹ̀lú wa ní gbogbo àyíká yìí ó ń bẹ pẹ̀lú wa ní pẹ̀lú ìmà rẹ̀ ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmà rẹ̀ tó fi rọ kiri gbogbo nǹkan kìí ṣe pẹ̀lú pàápàá rẹ̀ ẹ̀rí eléyìí nínú àwọn ẹ̀rí yìí òun náà ni pé fa inna Allah qad wasi'a kursiyyuhu as-samawati wal-ard dájúdájú àti mà ike ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa ọ̀fẹ́ tayọ àwọn sánà ó ti fẹ̀ tayọ àwọn alẹ̀ ìwọ tí ó sì ń fi ẹnu sọ yìí pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pápá rẹ ní ibi tó wà lórí èpẹ̀ sọ̀nà kórí èpẹ̀ ni wọ́n wà àní ìtìtì àgọ́ ọlá rẹ lásán ó fẹ̀ tayọ àwọn asán méjèèjì àti gbogbo ilẹ̀ méjèèjì báwo wá lọ náà ó sì bẹ pẹ̀lú rẹ pẹ̀lú pápá rẹ nígbà tó ti pé ìtìtì àgọ́ rẹ lásán ọ̀fẹ́ ju gbogbo àwọn sánmà àti gbogbo àwọn alẹ́ lọ. wa huwa alladhi yumsiku as-samawati wal-arda an tazula ṣebí ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ṣe é pé ó di sánmà ó di àwọn sánmà àtìlẹ̀ mú kò jẹ́ kí wọ́n wó kò jẹ́ kí wọ́n yẹ̀ báwo wá lo ṣe lérò wípé àyè kan máa bẹ lórí ìpẹ́ tó lè di ọlọ́run ọba mú ọlọ́run ọba ló di àwọn sánmà àti ilẹ̀ mú ibi kí wọ́n má yẹ pé kí wọ́n má wò ǹjẹ́ báwo ló ti ṣe lè làákà ìmú kí wọ́n wá máa lérò wípé àyíká lè bẹ lórí ìpẹ́ tó ṣe kó lè di ọlọ́run ọba mú ta'ala Allahu an dhalika uluwan ọlọ́run ọba ga eléyìí lọ ní gíga tó pọ̀. wa yumsiku as-samaa an taqa 'ala al-ardi illa bi-idhnihi rẹ̀ iná ló mú kí sánmà ọmọ kọ́mọ wó lulẹ̀ ìyọ̀ǹda ọlọ́run ló mú kí sánmà ọmọ wó lulẹ̀ ọlọ́run ọba tó ṣe pé pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ló mú kí sánmà ọmọ wó lulẹ̀ eléyìí àmọ́ ẹ̀ mà dájú ike ọlọ́run ọba wa yìí báyìí ọ̀tá ayọ̀ ẹni tí nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ lè rọ kiri káàrí ọ̀tá ayọ̀ ẹni tí nǹkan kan nínú àwọn nǹkan dá tó lè rọ kiri káàrí subhanahu wa ta'ala ẹ̀yin ọ̀ wọlé tá n kọ́ tá a bá kọ́ ilé tán a máa ṣe àjà fún ilé àjà tá a ṣe fún ilé yẹn ó ní iye ìgbà tí àjà ó fi máa bẹ láàfíà tí ò ní máa lẹ̀ nítorí wípé látàrí wípé atẹ́gùn fẹ́ látàrí wípé ìkan bẹ ọlọ́kọ̀ kan kòkòrò jẹjẹrẹ wọn a pákó yẹn. pápó yẹn adé pé kò wúwo ma atẹ́gùn ọ̀fẹ́ ti ní fi àjà ilé yẹn títí tí òkú ti jọ kàn tí burúkú tí gbé àjà ilé tí ṣe dànù ládàgà. ọba wa dá tó fi ṣe àjà fún èyí náà wò dáadáa níbo la ti rí gbígbé atẹ́gùn fẹ́ ìjì burúkú jà ọwọ́ akó ìpalára bá sánmà rí níbo la ti rí wípé ìṣe burúkú jù wọn àpàtàmàyà subhanallah eléyìí ni ẹ̀dá ọlọ́run àwọn ẹni tí wọ́n pè lẹ́yìn ọlọ́run fàrú ìmáàdà kọ́lọ̀kù mìndóòlẹ̀ wọ́n fi hàn wá kí làwọn dá yàtọ̀ sí ńtọ́lọ̀ ń dá mẹ́lòmíì tó yàtọ̀ sọ́nà wà dá nǹkan bí wọ́n dá nǹkan kan ọlọ́run bá ló di sánmà ó ní ọjọ́ jábọ́ lulẹ̀ tí sánmà bá wá ń jábọ́ bọ̀ láti wá dálulẹ̀ ẹ̀dá kò dálò lè dá dúró kò sẹ́ni tó lè dá dúró. nínú táwọn kẹfẹ́ yìí tí wọ́n ń tọrọ lọ́wọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam láti fi màá gbà anabi ọlọ́run ọba ni wọ́n ń tọrọ àdánwò wọ́n ń tọrọ àmì wò tọrọ àrító fìtínà wọ́n ní ọ̀túnkẹ́kọ̀ àlẹ́ iná tí sàtọ̀ mìíràn sàmá ìkàmá zàmìlà àti kó tiẹ̀ di ti abala kan nínú sánmà kó wólu wa gẹ́gẹ́ bó ń ṣe ń dẹ́rù bá wa wípé abala kan nínú sánmà lè wólu yìí ọjà kárì ọjà lù wa subhanallah tí abala kan nínú sánmà bá wa já wọ́n lè tẹ́rì gbà wọ́n lè tẹ́rì gbà wọ́n ti ti tẹ́rì yẹn àwọn ọmọ káwọn pe ànábì ọlọ́run ọba níjà ni pẹ̀lú tí wọ́n lérò pé kò lè tẹ̀ pẹ̀lú tí wọ́n lérò pé kò lè tẹ̀ tẹ̀lẹ̀ tó a ti mà kọ́ lọ́ lọ́ra àwọn ànábì rẹ̀ aláwọ̀ bá tó ti rán àwọn anábì rẹ̀ yẹn tí anábì bá fi ọlọ́run ọba búra kí nǹkan kan ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà tí anábì bá fi lè búra yín pé sẹ́mọ̀ ọ̀yà lòyìn wàláhì ọ̀yà lòyìn tẹ́lẹ̀ sì tún ní rí ojú ibi tí sẹ́mọ̀ ti yà subhanallah torí de eléyìí báyìí ọlọ́run ọba ló mú sẹ́mọ̀ lọ tí òjò ọjà tí òjò ọjà lulẹ̀ torí tó bá já lulẹ̀ gbogbo wa parẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ pa wa rẹ́ kó tó dọjọ́ kú wa pàtọ́jọ́ kú kálukú bá tó yóò kú nígbà tí kálukú bá sì kú yóò ju ìyá tó gbélé ayé sí ẹlòmíì láti ayé bí ní o ti máa rá mi nọ́mbà lé rẹ̀ ẹlòmíì kò sí ní rìtì àbí nínú sàárè ẹ bó ti gbogbo kálukú wa náà ní ọ̀mà nọ́mbà lé rẹ̀ láti tìjọ́ tí kú bá ti dé ló ti mọ bó lọ lọ inú màlẹ́kà ọlọ́àgbẹ̀mí rẹ̀ ibẹ̀ ló ti mọ nọ́mbà lé rẹ̀ ọlọ́run jẹ́ kí màlẹ́kà aláàánú màlẹ́kà kẹ̀ ó ti kọ́ àwọn ọgbẹ̀mí wa wọ́n máa jẹ́ àwọn màlẹ́kà àyà àwọn ni wọ́n gbẹ̀mí wa àwọn màlẹ́kà tó pé ní tí wọ́n fa àwọn sọ́ọ̀ ni kí wọ́n máa fi àjẹ́ àwọn ọ̀daràn ọlọ́mọ tètè wa bẹ́ẹ̀. ọlọ́run ló ti sọ́nà tí òjò ọjọ́ àlùlẹ̀ wọ́n mi ẹ̀yẹ́ dín àǹtakó màsàmáhù wàl àwòkòbè àmrẹ̀ nínú àmì ọlọ́run òun náà ní pé àti sánà àti ilẹ̀ ekínní kejì wọn àti ọlọ́run ọba àti sánà àti ilẹ̀ ekínní kejì wọn àti ọlọ́run ọba ni wọ́n fi ń ṣiṣẹ́ tẹ ìkọlọ̀ àti gbogbo bá ti lè rò wọn. sámà gan-an àti ọlọ́run bá ní tẹ̀lé ilẹ̀ gan-an àti ọlọ́run bá ní tẹ̀lé àwa wá ń kọ́ táwọn alátóbi jù ní àbí ilé sámà táwọn alága jù ní àbí ilẹ̀ bá bá ní kí sámà ọ̀rọ̀ jù àrọ̀ jù tọ́lọ́ bá bá ní ó tó bẹ́ẹ̀ kò ní lé ẹ̀ kankan gan a drop of water kò ní kùn subhanallah tọ́lọ́ bá bá sì ní kọ́mọ́ rọ̀ kó fún bẹ́ẹ̀ bá ti sàdúrà tó kò ní rọ̀ tọ́lọ́ ọba bá ti kọ́ ọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ bá ti jọ́dá àrà tó yọ ọ̀rọ̀ torí pé kíni àti sẹ́mà àti ilẹ̀ àti ọlọ́run ọba ni wọ́n ń ṣẹlẹ̀ ní ìgbà tó tó bá ti rọ̀ ọlọ́run ọba sọ fúnlẹ̀ bí kò mú irúgbìn jáde àmújáde ilẹ̀ ọ̀fẹ́ gbẹ̀tìra wọn ibì kan amú irúgbìn tó dùn jáde ibòmíì amú irúgbìn tó korò jáde ibì kan irúgbìn tí a jọjọ ibì kan irúgbìn tí títí ta ló ṣe bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin ẹgbẹ́ kan náà wọ́n ti ibi kanna ibì kan náà wọn odò ta ló Allah ọkọ̀ àtẹ̀fẹ́lẹ́ yìí kékeré àǹfààní rẹ̀ ọkpọ ti pàṣẹ fún kejì pé káǹfààní rẹ̀ oke torí nínú àmì ọba kí sẹ́mà wa ni wọ́n ń tẹ̀lé torí de kò ń bẹ pẹ̀lú ní gbogbo àyíká yìí ọ̀dọ́gba kọ́ sọ ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú rẹ ní gbogbo àyíká yìí rẹ ní gbogbo àyíká ma rẹ ọ̀dọ́gba eléyìí ni ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé èyí gbogbo wa ká ní àdìsọ́kàn rẹ̀ lẹ́yìn eléyìí àwọn tó wá tẹ̀síwájú wọ́n ní fọ́ọ̀sì eléyìí tún ní ẹ̀kọ́ mi وقد دخل في ذلك الإيمان بأنه قريب مجيب وتتوانو انت أصوي انت أصو nípa pé ọlọ́run ọba wa ó ń bẹ pẹ̀lú wa ní gbogbo àyíká yìí pẹ̀lú màá rẹ̀ tó ń ti rí pé òkè àga ọlá rẹ̀ ló wà ní òkè gbogbo ẹ̀dá tó dáa léyìí ọ̀tá kókó tó súnmọ́ wa ju kàtọ́rùn wa lọ. tọlụtụ ló wọnú rẹ̀ wípé ọlọ́run ọba wọn ọba tó súnmọ́ ni olùjẹ́sí ẹni tó bá pè ní oríire tá a jẹ́ mùsùlùmí ọba tí a ń sìn lọ ó súnmọ́ wa púpọ̀ ọlọ́run ọba ò sí wa torí wípé ìwọ náà máa wò lọ́pọ̀lọpọ̀ gbà tó wọ́n á máa ṣàdúrà lẹ́ni tó ti kí ìwọ gan òfin tí gbọ́n tó ń fẹnu tọrọ. ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ tó nípa ó ní pé Allahu Rabbul Alamin ó ń gbọ́ gbogbo tó ń tọrọ yóò sì dá ọ lò bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. nítorí pé ọlọ́run ọba tó ń pè Qarib nítorí pé ọba tó ń pè Mujib ọba tó súnmọ́ ni tí sì máa dá ni lò ọlọ́run kọ́ dá gbogbo wa lò. eléyìí yóò fi hàn án wípé tó ń ti bí ọlọ́run ọba ti ṣe ń bẹ́ẹ̀ lókè àga ọlá rẹ̀ níbi gbogbo ẹ̀dá tó dá síbẹ̀síbẹ̀ ó tún súnmọ́ wa ayọ̀ ọba àtẹ̀tẹ̀ lérò lọ. tá a bá ti pè yọ̀ dá wa lò eléyìí tó túmọ̀ sí wípé níbo la wá fẹ́ máa wà lọ ọba tó súnmọ́ wa níbo la ń wà lọ wọ́n ti kó jìnnà sí ọ kí ló dé tọ́ ọ sọ pé tó ọba ti dá ìka pàtó kò dé pè ọba tó súnmọ́ lè túmọ̀ sí pé àpò oríire tá a ti mú sùn. ẹni tó sọ yìí pé táwọn ọba ti dé àyè kan pàtó àbí ọ̀rùn fèsè pé mùsùlùmí ni yìí ṣe mùsùlùmí ló máa ń sọ bẹ́ẹ̀ yìí ṣe mùsùlùmí ló máa ń sọ bẹ́ẹ̀ yẹn nítorí pé ọlọ́run ọba wa ní gbogbo ibikíbi tó bá wà ó ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ní gbogbo ibikíbi tó bá wà ọlọ́run ọba yìí súnmọ́ ọdún bó ti ṣe lérò lọ ǹjẹ́ tó bá ti kí ọlọ́run ọba yìí súnmọ́ ọdún ti ṣe lérò lọ ó sì ń bá pẹ̀lú rẹ̀ gbogbo kíbi tó bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ kí wọ́n á ní ọmọ kọ́ lóminú nígbà tó bá ti àdúrà nígbà àdúrà rẹ̀ ò ní gbà kẹ́là àdúrà rẹ̀ ò gbà. gbogbo omi tó bá ti bẹ́ lọ́wọ́ ba lópin ìgbà tí bá ti jáyè tẹ́gbẹ́ wà ọlọ́wọ́ bá yọ rẹ̀. eléyìí tó túmọ̀ sí pé lẹ́yìn bá sọ pé àfikà lọ sí ìdílé pàtó àtàdúrà àfikà lọ sí ìlú pàtó àfi ká dé àyè kan ọ̀tọ̀ kó tó dúró àtọ̀rọ̀ dá ń fẹ́ má sọ pé eléyìí kò sí nínú gbàgbọ́ àwọn mùsùlùmí eléyìí kò sí nínú gbàgbọ́ àwọn mùsùlùmí. òwa ń lọ sí Mẹ́kà ń lọ sí Mẹ́dínà ẹnìkan wá ní báni pé lọ́run lọ́run kọ́ lọ́wọ́ bó bó aláṣírí ó ṣàánú wa ẹ sọ pé kò burú ṣùgbọ́n nílé ẹ̀yin náà ẹ má gbàgbé ara yín kò burú ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má gbàgbé ara yín lé torí kò síbi tí ti sèké ni táì ti sàgbọ́n lẹ́yìn náà àbùrọ̀dá àdúrà yẹn dúró dìgbà tó bá jí mẹ̀dínà tọrọ níbikíbi tó bá wà báwọn bá pọ̀ yóò sì dán lọ. nítorí pé ọba yẹn ọba tó ṣe é pé bí èdè ti ṣe jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó táwọn ẹni tí ti ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ti pọ̀ tó gbígbọ́ àdúrà ẹnìkan kò dín lọ́wọ́ láti gbádùn ẹlòmíì sísentí ẹnìkíní fẹ́ kò dín lọ́wọ́ láti sentí ẹni ìgbẹ̀yìn lásìkò kan náà torí pé tó bá fún kálukú wa ní nǹkan fẹ́ ànífẹ́ kò dín kankan kù nínú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àyàfi bí abẹ́rẹ́ tí ó ti dínkù nínú mi òkun tá a bá rí bọ́ nínú mi òkun tá a wá yọ kó kí ni ó mú kó mẹ́ kò lè rí nǹkan kan mú kó mẹ́. torí de eléyìí báyìí má ṣe ra rẹ̀ kí ọ̀kan nínú ẹni tí wọ́n máa pe ọlọ́run ọba wa torí pé ọba tó ń pè yẹn ń súnmọ́ má ṣe ra rẹ̀ bí ọ̀kan nínú ẹni tí ó máa rá níwájú ọlọ́run tí wọ́n torí pé ọba tó ń pè yẹn ọba tí máa dáhùn ni. túbọ̀ ṣe kí gègé kọ̀wé ló ní gègé kọ̀wé yẹn sì ti tán tó ṣe pé tàbá tó wà nínú rẹ̀ ti tán kíǹkì tó wà nínú ẹ̀ ti tán ó lówó tó fi ra gègé mi ẹ ọlọ́run ọba pé ọlọ́run bòmí láti rí ní tí màá fi ra gègé mi. bẹ́ẹ̀ tó bá ṣe kí ìsáná tẹ̀mítánná nílé yín lọ́tán ẹ ọlọ́run ọba kọ́lọ̀ wọn bó bu ọ láti rí nítorí òfin ra ìsáná mi. bẹ̀rẹ̀ látòrí tó kéré jù títí fi dóore tó tóbi jù gbogbo ẹ̀ tó bá fẹ́ tọrọ tá ló máa tọrọ lọ́dọ̀ rẹ̀ allah idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah nígbà tí wọ́n bá tọrọ máa tọrọ lọ́dọ̀ lọ pàtó máa wá ìrànlọ́wọ́ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ta allah lọ́dọ̀ lọ́wọ́ bá. àwọn sábẹ́ wọ́n fi anabi wa muhammed sallallahu alayhi wa sallam léèrè fífi aqaribun rabbuna fanunajihi am ba'idun fanunadihi afẹ́ tọrọ lọ́dọ̀ lọ láti fẹ́ pé ọlọ́run ọba wa ẹ dákun ẹ sọ fún wa tí wa wa ni a máa pè déédéé àbọ̀bá tó sí wa ni ká máa tó súnmọ́ wa táwọn ọ̀gbìn jẹ́jẹ́ àbó jìnà sí wa kákí gbèpè torí pé wù wá pé ká pè é kọjá wa lò. àwa máa báwo ló ti ṣe rí sí wa tó jìnà ní àbó súnmọ́. ọlọ́run bá ti sọ àyà kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ọlọ́run ni wa idha sa'alaka 'ibadi 'anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an. فليستجيبوا لي ليؤمنوا بي لعلهم يرشدون tí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi wípé ṣé mo jìnnà ni àbí mo súnmọ́ táwọn lóhùn wípé mo súnmọ́ wọn mò ń sì máa jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n mẹ́jẹ̀mú táwọn dá mi lóhùn gbogbo tí mo tọrọ kí wọ́n ti kọ́ ọ máa ṣe kí wọ́n sì gbà mí gbọ́ kí wọ́n lè bàjẹ́ ni tí ó mànà subhanallah. ilé ìtẹ̀sán àwọn akpé ọlọ́run àwọn akọ ọba tó súnmọ́ ni ìwọ́n ti ọba tó ń pè ọlọ́run ọba tó ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó súnmọ́ ọkàn rẹ̀ ọbalẹ̀ àbí òní ọba ọba tó ń ti ń yẹn kì í sọ ọba tó ṣe pé àsìkò kan ń bẹ ọba pè àbọ̀ tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ò ní balẹ̀ tó wà bízì ọba àti ọlọ́run ọba kì í anya yẹn níta pé èèyàn àsìkò kan wà nílé àsìkò kan kò sí nílé àsìkò kan wà nílé yóò àsìkò kan ó lè wà busy ó lè wà less busy kó ló ń sùn bá kó ti rẹ o ṣùgbọ́n rẹ̀ tọrọ kankan ọmọ àtẹnu torí pé sọ lọ. bẹ́ẹ̀ níjọ́ kan. àwọn tàbí wọn bẹ lórí ìrìn àjò wọn ń kígbe kọlọ wọn ń kígbe kọlọ ya Allah ya Allah anabi ni irba'u ala anfusikum irba'u ala anfusikum ẹsẹ̀ ra yín jẹ́jẹ́ o ẹsẹ̀ ra yín jẹ́jẹ́ fa innakum la tad'una asam la tad'una asamman wala ọba tẹ́ kìí ṣe adití tí kìí gbọ́rọ̀ kìí sì ṣe ọba kìí ọba tí kìí gbọ́ kìí sì ṣe ọba tí kan bá gbogbo ọba tí ọba ọba kìí sì ọba tí kìí kìí sì ṣe ọba tí kìí ó máa ń torí ẹ ara yín ẹ yín àwọn òbúkátà ká máa ṣàdúrà ká máa gbóhùn sókè olúwa ooo yẹ́yẹ́ báwọn kan ṣe máa ṣe kẹ́là nítorí pé ọlọ́wọ́ bá wa tá à ń sìn ọba tó súnmọ́ wa ni tó ti pé tá a bá pè yóò dá wa lóhùn ọlọ́wọ́ bá dàpọ̀ máa dá wa lóhùn ọlọ́wọ́ bá ràn wá lọ́wọ́ láti lè máa pé májẹ̀mú tí ó mú ọ máa dá wa lóhùn ní kíákíá torí de eléyìí eléyìí fi hàn yín ike tó bá wà nínú mọ́tò táwọn jẹjọ wà nínú mọ́tò táwọn á wọ̀ láàrin tọ àbá ẹgbẹ́ náà ládùá àdúrà kàkìn àdúrà pé ẹ fẹ́ sí fa tọ tọ́wá ní kẹsàn àdúrà pé ẹ fẹ́ sí ọ̀sọ̀ kó o ti sàdúà o ti sàdúà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni ìyá àti pé sọ́lọ́ alẹ́nàbí kẹrìm àbí bẹ́ẹ̀ kọ́ kìí ṣe lẹ́yìn ọ̀gbọ́dọ̀ ṣe lẹ́yìn ẹ̀kọ́ mẹ́sẹ̀ bí dáa ọ̀sọ̀ kó o ti sàdúà torí pé ọ̀sùn máa ń nígbà tí wọ́n tó bá ti gbéra báyìí ìwọ ti sàdúà ó ti sàdúrà tánàbí sallallahu alaihi wasallam tó dá máa ṣe tàbá fẹ́ rìnrìn àjò Allahu akbar Allahu akbar Allahu akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí dé parí. ìwọ́n ti sàdúrà wọn ní àbọ̀ ṣé ẹ̀yin láti fún tóyé ṣé ẹ̀yin láti fún. ẹ ọmọ ẹ̀ka gbọ́ ká máa sàmí gbogbooro èyí táwa ti máa ṣe àti. tí wọ́n bá sọ yìí pé ok hmm, wọ́n ní wọ́n ṣàdúrà wọn náà ti ṣàdúrà so ẹ̀ka a lè rí result lórí ìrìn àjò yìí o lórí kọ̀kọ̀ ṣàdúrà o ẹni kókó ṣe kí ni o. wọ́n máa yín mu sí wọn pé àwọn aláìmọ̀kan ẹ̀bí òye wa tó ń torí de eléyìí báyìí ó ń bùkátà ká gbẹ́sì Islam yẹn torí pé kò sí wàhálà. nísìnyí ẹ̀ka náà rú ọ báyà jókòó bì kan náà sóore kan fún un wọn á ní tọ ilé tọ́lọ̀ kọ́ fún yìí o ẹ bó bẹ lọ́wọ́ kọ́lọ̀ bó délé yọ lálùbáríkà o kankan o báyà ń kọ́ lọ́lọ́ amú ọ lọ́bẹ̀ tọ́ wọ́n ṣàdúà ṣàdúà lọ́nà tó ti pé wọ́n lọ gbọ́ wọn á nínú rẹ̀ òdò sí wọ́n lọ́ mà nínú rẹ̀ dùn bí òdò wọ́n lọ́ mà ibi wọn ti ṣàdúà láàrin rẹ̀ tọ́lọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó ti tó ud'u rabbakum tadarru'an وخفية ودون الجهر من القول بالغدو والآصال ẹ̀rọ àpè ọlọ́run ọba yín lẹ́ni tí ń ra bàbà lẹ́ni tí ò gbóhùn sókè ẹ̀ gbọ́dọ̀ máa pariwo sàdúà láàárọ̀ àti nírọ̀lẹ́ gbogbo bàtẹ́ bá fẹ́ sàdúà náà máa gbóhùn sókè. gbogbo láwọn àyè bòmí kí ẹ bá lọ sùn wá àṣìlá ṣèṣe láwọn àyè bòmí ṣùgbọ́n kò sínú súnà ojoojúmọ́ kí ká máa sàdúà ká máa pariwo ká máa gbóhùn sókè ọlọ́run ọba wa súnmọ́ ó sì máa ń dá wa lóhùn ó máa ń dá àwọn ẹrú rẹ̀ lóhùn nígbà tí wọ́n bá pè gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe sọ yìí pé wa idha salaka ibadi anni fa inni qarib bí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè rẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam nípa mi láwọn lóhùn pé mo súnmọ́ ojú ibo da'wata da'i idha da'an mo máa ń jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí nígbà tó bá pè mí lè ṣèjì wọlé mìínú bí wọ́n sì gbà mí gbọ́ làálẹ́kùn yẹn ṣòdó wọ́n lè bàjẹ́ ní tí ó mọ̀nà. bákan náà anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní iná lẹ́dí tẹ̀sán-ún-nàkú akọ̀rọ̀bù ilà àhádìkùn mìíràn ọ̀nà kẹrọ àhìlẹ̀. màtíwọ̀n sábẹ́ ń pariwo tó ń kígbe anabi sallallahu alayhi wa sallam wọ́n ní dájúdájú ọlọ́run ọba ti ń pè ó súnmẹ́nì kan yìí ju ọrùn ràkúnmí rẹ̀ lọ. ẹ̀rọ ọba tẹ̀yìn bá gun ràkúnmí orí ràkúnmí ọ̀wà nítòsí ẹni tó gùn ọrùn rẹ̀ súnmọ́ ọba tó ń pè súnmọ́ ọjọ́ ọrùn ràkúnmí rẹ̀ lọ wa nahnu aqrabu ilayhi min hablil ní àwa súnmọ́ ju kásán lọ ọba súnmọ́ ju lọ torí délé bá wù láì dáa. ta ló ṣe òṣèrà rẹ ni èèyàn ló lè sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì tóró mi ò ní rí kan tí ó rí mi àmọ́ lọ gbọ́dọ̀ fẹ́ fojú pamọ́ sí fún gbogbo ọ̀rọ̀ rẹ tó ń sọ ọgbọ́ àbí ọgbọ́ ètò sọ jẹ́jẹ́ ọgbọ́ ètò ògbóǹsókè sọ ọgbọ́ wà á sí wù yẹn sọ̀rọ̀ wù yẹn gbóǹsókè alọ́lọ́ gbáyà yẹn tẹ̀ sí tó eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba wọn ó súnmọ́ wa gan-an ni tí eléyìí ń dẹ́rù bá wa ni àbí fi wá lọ́kàn balẹ̀ ń súnmọ́ wa gan ju kàtọ́rùn wa lọ ṣé ń dẹ́rù bá wa ni àbí fi wá láyà balẹ̀ méjèèjì kọ́lọ̀ ló ṣe jẹ́ ìfini dáadáa ìfiniláyà balẹ̀ torí gbogbo ẹni tí máa ń ṣe dáadáa ọkàn rẹ̀ ó balẹ̀ torí pọ́nà ọba ti ń sìn ó súnmà torí pọ́nà ọba ti ń pè ó súnmà torí pọ́nà ti tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ àmàdánilò ó sì súnmà ọkàn tí ó balẹ̀ ìdẹ́rùbani ni fún tani àwọn ọ̀daràn àwọn ẹni tó kọtọ náà tó ṣe pé wọn ò kẹtọ náà eléyàwó máa jẹ́ ìdẹ́rùbani fáwọn. tọ́ lẹ́yìn rẹ̀. وما ذكر في الكتاب والسنة من قربه لا ي... وما ذكر في الكتاب والسنة من قربه لا ينافي ما ذكر من علوه وفوقيته انتوا عن انتوا عن القرآن tuntun wa nínú sunna nípa kọlọ ọba súnmọ́ wa kọ tako kọlọ ọba ń bẹ lókè àgọ ọlá rẹ̀ lẹ́ni tó jìnnà sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọdá lápapọ̀ láyé ibi tó wà pẹ̀lú pàápàá rẹ̀ ṣùgbọ́n bí pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ kí tí wọ́n bá wà ní sísun wọn tó ju kásán rún wọn lọ. subhanallah torí pọ̀ níta ni allah torí pọ̀ níta ni allah ẹ̀yẹ wo ṣe yorùbá wọ́n sọ pé etí ọba nílé etí ọba lóko etí mélòó ló ní méjì ọ̀kan bẹ́ẹ̀ lé ọ̀kan bẹ́ẹ̀ lóko síbẹ̀ ni ẹ̀rọ kí tó bá kí wọ́n gé etí kan kúrò ní ìdèjì ọba wọ́n wá fi kan lẹ̀ ń bẹ̀ wọ́n á jù kan tó kú ọ̀kan bẹ́ńlé pẹ̀lú rẹ̀ ẹ mọ̀ pé a àlébù rẹ̀ àbí èso àlébù ẹ̀yin náà sọ pé bó lẹ ṣe fele tì kan jọba àbí ẹ̀kọ́ ni àwọn fi kan tó kú ni tó kú báwo tọ̀ ìtumọ̀ pé etí ọba nílé etí ọba lóko ìtumọ̀ rẹ̀ kékeré pé ojú rẹ̀ dóko ambọ̀tìbọ̀tì etí rẹ̀ kọ́dà nílé gan tó wà sẹ́mẹ́lò lọ́mọ́. nínú àfikẹ́ tọ́ba máa wà nǹkan mélòó lọ́mọ àìmọye nǹkan pamọ́ sí subhanallah nítorí kọ́ lọ́wọ́ ọba nìkan lọ́wọ́ arínúròde almuhaimin ṣùgbọ́n èèyàn ọmọ nkankan àfi tọ́ba wà wájú ẹ̀ nítorí wà wájú rẹ̀ gan ẹgbẹ̀rún nǹkan tó kọ́ ọmọ sí mbẹ́ ó ní bá ṣàlàyé. ilé tó túmọ̀ sí pé sọ etí ọba nílé etí ọba lóko ibì kan ibi tí o sí kò sí ń bẹ̀ ṣùgbọ́n tuma pé tirẹ̀ wà bẹ́ẹ̀ nípa àwọn olófòfó wọn lọ kọ́rọ̀ lọ́ba àwọn agbẹ́fìlà àwọn agbẹ́bọ̀rùn wọn lọ kọ́rọ̀ lọ́ba wọn ara lè lágbájá ó ti ṣe báyìí ti pé ojú tó pamọ́ sọ̀lọ̀ nítorí pé ọ̀dọ́ tó bá pẹ̀lú ọlọ́run ọba ni kápẹ́ kankan pamọ́ sí nínú sẹ́mu àbí nínú ilẹ̀ ọ̀dọ́gba pẹ̀lú ikú lọ́sẹ̀ dá wa káwá tó wọ́n ṣẹ̀ṣẹ̀ ìfọ́ọ̀mù ẹ̀ ní kankan tó ṣẹlẹ̀ kó tó mà àbọ̀dọ́gba ọ̀dọ́gba pẹ̀lú ikú lọ́lọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àlẹ́ ìṣe ẹ̀ tí ìwù ní wá èyí ẹ̀ tí ìṣe níṣẹ́ nínú sẹ́mu àbí nínú ilẹ̀ ọlọ́run ọba mà kó tó di pẹ̀sẹ̀ ẹyẹ wo ẹnìkan ló fi joyè igba èèyàn ìní ọjẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún tọrọ bá jíròrò bá jíròrò bọba gúnwà bọba jíròrò bọba dámọ̀ràn bọba mùkọ bọba jẹka torí pé gbogbo ọ̀hún bùkárà kó sá máa fún mọ́ràn kó torí kó kí lọ́mọ dàrú àmọ́ náà ṣùgbọ́n gbogbo yẹn gbogbo nǹkan ń bùkátà ọlọ́run ọba wa ọlọ́run ọba ò ní alárànṣe kò ní olùrànlọ́wọ́ kò ní board of ministers kò ní board of board of advisers advisers la ilaha illallah allahu la ilaha illa huwa alhayyul qayyum. torí pé ọlọ́run bá ní Al-Qayyum ọba tó dá wọ́n fà tí bùkátà ṣùgbọ́n tí gbogbo nǹkan bùkátà rẹ̀. torí di eléyìí eléyìí fi hàn wá wípé kú oríire tó ń bá mùsùlùmí wà àwọn olè yìí ọ̀jẹ̀ mùsùlùmí lọ ọkàn máa lórí Islam tó ṣe yẹn ọkàn máa àwọn ìmọ̀ pé báwọn olódò kèfèrí ṣe máa ṣe láwọn àlùkò kan kíkà bá mẹni tó wà lórí òdodo òjò tí ọ̀rọ̀ yìí ẹ̀yin mùsùlùmí tó bá dijọ́ jímọ̀ yín ẹ ṣàdúrà yín tẹ̀ máa ṣe. àwọn òbójú ọ̀rọ̀ yìí ni rọ àwọn ọmọlẹ́yìn bọ́ọ̀lù tó bá di sannde káwọn náà ṣe tiwọn káwọn òbójú ọ̀rọ̀ bí ò ní rọ. àwọn onítàbù káwọn náà mọ́jọ tiwọn àwọn eléégún káwọn náà mọ́jọ tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tí òjò bá rọ̀ lẹ́yìn àdúrà tiẹ̀ ń jọ̀yìn àjẹpọ̀ lọ́wọ́ lórí òdodo tẹ́yìn bá tàdùà pé ìwọ ọlọ́run báwa lọ jù sọ́kàn yín balẹ̀ sí pé àdúrà ti gbà bí ọ̀balẹ̀ náà ọlọ́run wàá rọ̀jù ládùn àyè gbogbo àbí ọgbà ọ̀rọ̀ rárá ni o òun tún rẹ̀ kankan kan ọgbà àbí ọgbà tọ níjọ́ táwọn ọmọ ṣàgó tí wọ́n rúbọ àwọn tí wọ́n ṣe gbogbo ẹ̀ lójó bá bẹ̀rẹ̀ ní bá ń gbélé ní bá ń gbọ́mọ ní bá ń gbé gbogbo nǹkan àdúrà tí wọ́n lọ́gbà ní àbí ọgbà ládùn àwọn ọgbà àbí ọgbà ọgbà ládùn àwọn ọgbà àbí ọgbà ọgbà kí wọ́n lọ́ọ́ sí fún wọn ọ̀tẹ̀ wọn nìyí ọdẹ wọn pé bọ́yọ́ lórí ibú ọpọlù yẹn ẹ̀ káwọn kan wí pé àá àti tí àwọn bàbá ńlá àwọn ń ṣe lọ́nà tó fi Islam lẹ̀ àti tí bàbá ńlá àwọn ń ṣe lọ́nà yóò fi kèfèrí àbí òye wa torí pé ká máa mọ̀ ọwọ́ pé o gbàgbọ́ kí wọ́n bá súnmọ́ a sì máa dáhùn kò túmọ̀ sí pé gbogbo ìgbà tó bá ti wá tọrọ ọlọ́run wa ti ń tọ́ ń fẹ́ gangan fún ọ àbí òye wa torí pé tó mú ọ̀pọ̀lọpọ̀ tó fi di mùnáfíkì islam. tẹ́ bá pe ọ̀pọ̀lọpọ̀ pé kó wá kírun ní tí ó sọ pé láti ìgbà tó ń ti ń kírun ń bẹ́ lọ kó fún un. sọ àwọn ọjọ́ kan tó mú un lọ sí sóòkù ká lọ pé ọmọlẹ́yìn pọ́ọ̀lù táwọn ariwo táwọn tẹ̀ra àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ń pọ̀ wọn lómi kọ́ mu. ló ti gbádùn ọ̀hún. ń ẹlòmíì ó sì máa wò ó pé ní gbogbo jama ti wọn amọ́síláṣí ń kírun alólówó yóò máa wo sáfù alákọ̀ọ́kọ́ sáfù kejì sáfù kẹta sáfù kẹrin what is the benefit there? ẹ gbogbo àwọn kò sí ètò lè pààrọ̀ àdá lérò àwọn míì ṣe rí nù o so bí wọ́n ti wá tẹ̀ jáde mọ́síláṣí nù wọ́n bá sọ ọdún ọmọlẹ́yìn sọ́ọ̀sì. ọmọ yìí ké ìwọ ń sin náà nítorí nítorí kó o lè bá àti náà lọ́nà ti gbà ọ́ ọlọ́run kò sí májẹ̀mú pé tó ń bá ń sin wà lówó àbọ̀sí májẹ̀mú ẹ máa yà tọ́lọ̀ ti sọ pé tó bá ń kírun wà lówó ẹ mẹ́yẹ tí ò kírun rí fọ́nà tó jẹ́ kó ló lówó jù àbẹ́ bàbẹ́ àìmọye tí òfin kalẹ̀ fọ́nà wọn bá rí tó ṣe kó ń lọ lọ́lá jù láyé wa tòní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé olówó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti bèèzì àtẹlọ́n sórí pé yóò bí owó àǹdẹ́ tí ó ẹ̀sìn yẹn ọba ti ní bí owó kí àǹfààní rẹ̀ eléyìí mú pé ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí ọ̀pọ̀lọpọ̀ tó lówó tí tó sílọ̀n wọn àti sílọ̀n lórí pé ọlọ́run ọba pa wọn lẹ́sẹ̀ pé ó sin òun bí ìṣe pé wọ́n ń sin ọlọ́run torí kó wòye ọmọ bàtà tẹ̀wé kí ìsájú àwọn olówó tí wọ́n ń sọ jù ọlọ́run mẹjọ tán o mẹjọ tán o àbíbẹ̀ ẹ̀kọ́ ni àwọn tí ò ní kọ́ mẹ́ta náà parí láì ní o mẹjọ náà parí láì ní o ẹ̀rí pé yọmọ pọ̀ ní òwe wọn pé ẹ̀ bàbá ti kú ti bẹ̀. ṣé ìrètí àlékún iná fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa ń pè sí ds islam yóò kọ́ ọmọ òwò tó ń pè náà fi ẹ̀ ẹni tó da sọ sí ni lọ́rùn gbogbo àwọn jàlábíà jàlábíà náà ni ń wọ ọ̀ká ó tún ní kémi náà tún wá jàlábíà lè fi lọ so eléyìí túbọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ti bíìsì ẹ̀sìn sórí pé yóò jẹ́ alówó gbogbo ẹ̀sìn tí ọba ti wá níjẹ́ wọn lówó ẹ̀sìn ẹ bá kíyèsí eléyìí ló fà á ẹni bídíà ti rí jíjókò púpọ̀ láàrin àwọn èèyàn tí oníbídíà kan bá jáde ní tó bá ní owó sẹ́yìn pé mọ́tò rẹ̀ lẹ́kùn mẹ́rin ní lápá ọ̀tún lẹ́kùn mẹ́rin ní lápá òsì abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé ẹ̀ ní rojú alọ́wọ́ àánú mọ́tò nǹkan sòtí àwọn mọ́tò bíi méjìlá tó tó tẹ̀lé wọn gbogbo ẹ̀ ní black àbí white. tọ́wọ́ ajáde tíkẹ́tì bá rẹ̀ wá tó àti bíi ti ọjà gbogbo. tí ọ̀pọ̀ kan nù rẹ̀ sì tó orí ọmọ tuntun. tẹ́gbẹ́ tí wọ́n bá fà kán tó wá kọ́ ìkejì ẹgbọ́n kùtà. sẹ́mọ̀ pé tó bá ní kí àwọn èèyàn tó bá ní kankan báyìí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe fóònù tí gbogbo wọn lóòdó lówó. mọ́tíláṣí ọ̀kọ̀ọ̀kan dáná nítorí kọ́ máa wò pé ah irú ọkọ tẹ̀yìn fi pè ọ lọ tó fi gbà ẹ̀yà kùtẹ̀ burúkú ni o ó lè jẹ́ kó lọ yá mọ́tò ni o ó lè jẹ́ pé ẹnìkan ló bá tẹ̀ fún láti ṣe pé wọ́n á nà ìfún yín o ẹni tẹ́ ẹ tọ́jú ààrẹ gbà tó tún wá ní kẹ́ ẹ máa mú wá ní ọ̀kadù ayọ̀ ọ̀gbà ni àmọ́ gbà òkúkú gbà ó nítọ̀ àdúrà tó ń ti gbà látàrí pé ẹ̀rí pé ń gun garawa àdúrà tó ń ti gbà látàrí kókó tẹ̀sùbá àkájọ tíra tó ń ti gbà látàrí kó gbé lára nìkan sórí wọ́n wá sọ pé àwọn ọ̀bùkátà kankan lọ́dọ̀ yín àbí òye wa ọlọ́ọ̀lọ́ ara wa sí yín ṣùgbọ́n tí a yọnu sí ẹ fún wa àbùkátà kankan lọ́dọ̀ yín ọlọ́ọ̀lọ́ ara wa sí yín àmọ́ tí ẹ bá yọnu sí ẹ fún wa àjíyàjẹ nítorí tó bá jẹ́ pé ẹ̀bùkátà kankan lọ́dọ̀ wa fa. wọ́n kàn máa fún wa tíkẹ́ẹ̀tì pé wọ́n náà lọ gba mílíọ̀nù báńkì ni wọ́n náà lọ gba mílíọ̀nù báyìí wọ́n náà lọ gba mílíọ̀nù àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ akúṣẹ́ burúkú ọlọ yá mọ́tò ni wọ́n ń tẹ̀yìn jẹ. ẹni tí gbogbo náà tún di pé àbá àkàrà wọn tún bá lọ lè pé pé láti wà bá pé àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ lẹ́bàá rí síbi tìrìtì subhanallah wọ́n bá wá ní mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún ńlọ́wọ́ àti gbòòrò ẹsẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ ìdíbẹ̀ gbọ́dọ̀ wọ́n mẹ́tò kádùn ayé olè gbà wọ́n kó ní ti ẹ̀sẹ̀ kó àwọn tó bá ti gbòòrò الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اتقوا نكف اتقوا الله àwọn afá اتقوا الله torí àwọn olówó tí wọn ìpè kẹtẹẹnì látàrí pé ń tẹ̀lé wọn torí ẹ̀ ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ tó máa rà fà tí ń tẹ̀lé súnà tí a máa rí àwọn ọ̀dọ́ tó ń tẹ̀lé súnà tó bá ti yọ owó yìí mú sí ẹ wọn kàn fi ń jìyà ni àbẹ ọkọ ni kí wọn fi ń jìyà ní kọ́dà ṣòkòtò wọn gan wọn ò rówó dá ṣòkòtò ṣòkòtò àbúrò wọn lọ́kùtù wọn tún wọ̀ àwọn sì ń wọ tẹ̀gbọ́n wọn àbí bẹ́ẹ̀ kọ́ so nítorí pé ẹni tí ṣòkòtò tẹ wọlé ó ń wọ tẹ̀gbọ́n rẹ̀ ẹni tí tọ̀ wọlé ó wọ tàbúrò rẹ̀ <laughs> so nítorí ìdè ilé ìyá ìfi tẹ bá ti wọ́n mọ̀ bàyí jẹ́ wọ́n mọ̀ bú yín wípé tọ̀ súnà tí wọ́n ń ṣe nísìnyí òfin gun kẹ̀kẹ́ súnà tó ń ṣe òfin gun mọ́ṣíìnì àwọn sì ń gbọ́tò. àbí ẹ̀kọ́ ni ìwọ̀n ànìkìnì ṣé mọ́tò wọn á ló túmọ̀ sí pé ọ̀run rẹ̀ ọ̀dà ṣé mọ́tò wọn á túmọ̀ sí pọ̀ tó ń gbá tó láyé ọkọ̀ mọ́tò gbogbo tó ẹ fi jẹ ọlọ́mọ kó fún mọ́kánìkì bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni torí pé ńgbà kí ló ta kò six thousand mọ́tò lè dá wàhálà rẹ̀ ní sixty thousand bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tó apádà sífẹ̀ hàn torí ẹ̀ yọ̀ lọ jẹ gbèsè. sọ̀wálé èmi ò gbọ́ mọ́tò ọwọ́ ń bú mi ṣé nǹkan bú ni ṣé nǹkan bú ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń gbọ́ mọ́tò lọ jẹ gbèsè. ṣùgbọ́n kan náà ìwọ ní ìsinyìí wọ́n tẹ̀lé súnà tó bá ti rán ẹyin mú sí ọkọ̀ ọlọ́run ti ròyìn ọlọ́run bá sọ òdodo ọlọ́run ní innal ladina ajramu kanu minal ladina amanu yadhakun ọlọ́run láwọn ọ̀daràn wọ́n máa fi àwọn olùgbàgbọ́ òdodo rẹ́rìn tí wọ́n bá ti yọ ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀ torí pé ọ̀lọ́ da wa ọmọ ń tà ń sè ọmọ ìta àti ìsèpé tá a bá ṣe bò ní òrì ọlọ́run ní àwọn ọ̀daràn wọ́n máa fi àwọn olùgbàgbọ́ òdodo rẹ́rìn ni wọ́n bá ti yọ wọn àfi wọ́n rẹ́rìn gbogbo nǹkan náà ni ọ̀tọ̀ lọ́dọ̀ wọn bídí àbídí àwọn ní ọ̀tọ̀ làwọn ti ń jẹ́ ń ta wọn. innal ladina كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون تما قدا غارا غبي وان فوغون وان فوغون ينا على لي رن انو انت وي كيو ati sọ̀rọ̀ rẹ̀ tó ti fẹ́ gbọ́dọ̀ ẹ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ tó ó sì ti gba tiẹ̀ jẹ́ ó ti sọ̀rọ̀ rẹ̀ láì dáa ọlọ́run ni wa ìdá marru bihim yataghamazun wa ìdá nqalabu. ètò lójú títì nìkan o وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين má tún padà sílé lọ́dọ̀ àwọn ìyàwó ẹ etí tẹ̀ ń yà mí lẹ́nu ní ìsinmi tàwọn tó kò tó sóṣòṣò bí wọ́n bá tún dọ́rọ̀ wọn lẹ̀ lé tí ó yorùn gbọ̀n bí yorùn gbọ̀n orúkọ yóò máa wá bú àwọn olùmọ̀ yóò máa bú àwọn tí ń tẹ̀lé súnà kò ní rìn kankan fi wọ́n wé ju orúkọ lọ àwọn ìyàwó náà tún máa rẹ́rìn kí mo ti ẹ̀dúpẹ́ tẹ̀yàn ọ̀jẹ́rù wọn a òdúpẹ́kọ́ dára lọ́kọ rẹ̀ ọlọ́run máa ní wọ́n ìdá márùn bíhìm wọ́n ìdá nkọ́nàbù ìlà ahlihim nkọ́nàbù fẹ̀kẹ̀hì yẹ̀yẹ̀ wọn wọ́n máa dálẹ̀ lólé ẹ̀kọ́ tí wọ́n máa rẹ́rìn kékèké wọ́n ti dọ́rọ̀ àwọn alùsùn dálẹ̀. tọ́ wọ́n ìdá ọ̀rọ̀ ọ̀hún kọ́ọ̀lù ìnà hàbùlẹ̀ pé ọ dájú kọ́ àwọn eléyìí ti nà. wí àbí wọ́n wí sọ pé kọ́ lọ màjú ní abilágbájá. sẹ́mi pé súnà ọ̀rọ̀ tí wọ́n máa bá yín náà nù pé ìwọ ọ. pé ọmọ tó lágbájá lágbájá ọmọ àti irun tó ń ṣe. ajẹ́pẹ́ tó ń ṣe ń kọ́ àná ni. ọlọ́nà mi torí pé wọ́n mọ Al-Qur'an wọ́n mọ súnà Ànábì sallallahu alaihi wasallam nítorí wọn lè fi tẹ̀rí náà ju kí ṣe wọn bí ọ lọ. tòbẹ́ ṣe sẹ́nu látàrí náà torí pé ẹ̀rí fìràwọ́nà nù súnà fìràwọ́nà làwọn ń tẹ̀lé lọ́wọ́ pé ńgbà tí Musa dé ọlọ́lọ́ sọ lánàbì ọpọlọ fìràwọ́nà ọgbà ti à alam nurabbika fina walida ṣe bí àwa látọ́jú rẹ̀ ńgbà tó wàlẹ́bí fina min umrika sinin tó sì gbáàrin wa fún àwọn ọdún púpọ̀ nù gbèsè ayé rẹ̀ Musa ọmọ ọmọ Imrana wà fàálítà fàálítà kẹlẹtì fàálítà tó fi ṣe tó fi tó fi láàrin wa ọ̀nà wọn ló tún fi dà náà ní ìsìn. bẹ́ẹ̀ ni súnà fìràwọ̀nà làwọn ọ̀pọ̀lọpọ̀ náà máa tẹ̀lé láwùjọ níjọ́ tó bá pè wọ́n lọ sí dáadáa kí tí wọn bá fún mi nímà pípé kẹ ẹ máa sin náà lónìí kankan à á lọ fún ọ nímà wọn máa tó ṣe pé máa jí ẹyà àdàbà gbé ládùúgbò ní tẹ́lẹ̀ àbí ẹ̀kọ́ ní tẹ́lẹ̀ nù àbí ẹ̀kọ́ ni tó ọlọ́run bá ti yí òun sí padà sí pé à ń kà lè gbàgbé àbẹ gbàgbé àdàbà yà ìyálé ọ̀kan olójígbé ńgbà náà anígbà yẹn nù <laughs> wọn ò ní pọ́ńtì ọpọlọ wọn wà lórí pé olè náà ta yẹn sọ́kò tí mà ọlọ́wọ́ bá ti fọ̀nà mọ́ ìwọ́ wàá kún wọn bìrì dáadáa o ò lè yí rẹ́kọ́ọ̀dù tó wà lórí wọn padà. so irú eléyẹ ẹ rí pé ẹ ní sàfẹ́kù rẹ̀ láwùjọ tí wọ́n bá ti rí ọ ó lẹ́ni tó sì nàní ọ. wa ma ursilu alaihim hafidhin. wọ́n ní àrà wọn kí wọ́n máa bá wọn sọ àwọn olùgbàgbọ́ òdodo. táwọn aṣọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ fẹ́ ni ire ni wọ́n àbẹ́ níbú àrà wọn tí wọn. al yawma ẹ̀dínà àhúnmí ọ̀kùnfàrí ọ̀tàkù lónìí ọjọ́ gbẹ̀ndé àlùkìyàmà àwọn olùgbàgbọ́ òdodo ọmọ apá àwọn kìfèrí náà rẹ̀ ni èwo ni ó dúnyànjú. sẹ́wọ̀n kí wọ́n láyé ń bí adúrọ́gba ni nífi wọn fi ọrẹ́ rìn láyé ń bí adúrọ́gba ó tiẹ̀ tún lè jẹ́ pé ìwọ gan láyé ń bí ọ̀rọ̀ rẹ tún dáa ju ti wọn lọ. nígbà tí wọ́n fi ọrẹ́ rìn ẹ̀jẹ̀ pákúsẹ̀ burúkú lòun tó ṣe pé kò róúnjẹ àrùn jẹ ká tó kó sọ̀tà. so ṣùgbọ́n ìwọ alhamdulillah ìgbà tí ń fi ọrẹ́ rìn láyé nǹkan àtìrí rẹ tó bò tó sáà lọ́yẹ kó fi ra wọn rẹ́rìn gan láyé ìwọ lọ́yẹ kó fi rẹ́rìn ìwọ tó ṣìnà tó ń tan rẹ jẹ pèrí bastard sẹ́kì tó ọba kú bẹ́ẹ̀ yẹn níbo lọ́wọ́ náà nì. fi láyé ń bì á ní lónìí ọjọ́ àwọn olùgbàgbọ́ òdodo ọmọ wa fi àwọn náà kí ló fà torí pé àsìkò tí múmi ní bá ń fi rẹ ní ike lórí làwọn sí báyìí máa ẹyin nìyẹn ah, gbà yín wáyé so nítorí pé lọ́jọ́ yẹn wọ́n bẹ́ẹ̀ ha ẹni tí èèyàn lásán ni ẹ wá wo ibi tó ń wà lónìí. eléyìí alẹ́ tó wé balùkù fọ́ọ̀rù máa kí arò yẹn fàánù. sẹ́ńtà àwọn kẹfẹ́rin ṣe tó pé wọn àbí òpé wọn. ọkùnrin wọn ọkùnrin wọn ò sì yà jẹ nítorí tí wọ́n ṣe ó gbè wọ́n ó gbè wọ́n fún yà ọlọ́kọ́ sànù àwa. torí de eléyìí báyìí ọlọ́wọ́ bá wa súnmọ́ wa ọlọ́wọ́ bá súnmọ́ wa o sì máa ń dáhùn kò túmọ̀ sí pé ńgbà tuntun á jẹ́ mùsùlùmí yẹn tó gbé wa lọ di eléyìí yẹn ni pé kò túmọ̀ sí pé ńgbà tó ti jẹ́ mùsùlùmí o sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo pé tó o bá ti wá tọrọ pé ìwọ ọlọ́run mọ̀ ń fẹ́ kó bùn mí lówó kọ́nà ó ti fọ́ ọ lówó lẹ́ẹ̀kan náà kò túmọ̀ síbẹ̀. ṣùgbọ́n wọn mà dájú káká pé gbogbo ìgbà tó bá ti lè tọrọ nǹkan kan ọlọ́wọ́ bó fọ́ ọ. ẹ ti dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ti ṣe dandan kọ́ jẹ́ kẹsẹ̀ yẹn gángan lóye wa ẹ ti dandan kọ́ jẹ́ gbàyàn ẹ ti ṣe dandan kọ́ jẹ́ kẹsẹ̀ ọ̀tọ̀rọ̀ gángan ọlọ́ọ̀lẹ́ ní tọ̀tọ̀rọ̀ ó sì lè fi nǹkan mí ìjà rẹ̀ ó sì lè má fún ní nǹkan ó lè má fi nǹkan mí ìrọ́pò rẹ̀ àmọ́ kó bọ́ ọ̀dá ládàá pọ̀ rẹ̀ kó dáa dúró jíjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmà torí ẹni tó bá pè ọ́ lọ́n ó sin lọ́n kó bá ládàá kó sin lọ́n. èwo wá ló fún bẹ́ẹ̀ kò sófò bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí wípé pọ̀ ládùá bá pọ̀ ládùá kò pàdánù kankan nítorí pé wàá gba pọ̀ tọ́lọ́ bá fẹ́ tó bá fẹ́ o lè fi nǹkan mi dípò rẹ̀ fún ọ ó tún bá aládàá pọ̀ bẹ̀ owó ni wọ́n ń tọrọ àlàáfíà lọ́lọ́mọ̀ pọ̀ dáa jù fún ọ ó wọn lálàáfíà àlàáfíà ló ń tọrọ owó lọ́lọ́mọ̀ pọ̀ dáa jù fún ọ ó fún ọ lówó ó tún mọ̀ tó bá fún ọ lálàáfíà wàá di kèfèrí àmọ́ tó ń bá fún lówó ọ̀sẹ̀ kú mùsùlùmí ó ti fi ọ̀fà àlìjẹ́nà torí ẹ̀ ló fi sọ pé kí èkú owó ló fi máa wù àárẹ̀ tó ti fi àwà àlìjẹ́nà ẹni tó ti wà tó ṣe é kí owó ló ń tọrọ àlàáfíà lọ́lọ́wọ́ bá fún torí pé ọmọ tuntun bá fún lówó yẹn láti kẹfẹ́rí sọ́lọ́wọ́ bá ṣùgbọ́n pẹ̀lú àlàáfíà rẹ̀ kò ní gbàgbé lọ sọ́ọ̀mọ́ni náà títí jọjọ́ kú rẹ̀ tọ́lọ́wọ́ bá fún fàlùjẹ̀nà. ìmọ̀ ni wọ́n tọrọ ọlọ́wọ́ bá ti fọ́ lówó tó ti máa tó tó ọba nínú yẹn ìmọ̀ yẹn lónìí ló fi takòtò náà tó fi ní ìfitọ́ náà ọlọ́wọ́ bá ti fi ọkọ àlùjẹ́nà ṣùgbọ́n tó bá lówó máa ń lọ sójú ọ̀nà ọ̀nà á ti sábà bí kọ wàlùjẹ́nà ọlọ́wọ́ bá torí di eléyìí Allahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́lọ́mọ àwọ̀ ọ̀mọ̀ ọlọ́mọ àwọ̀ ọ̀mọ̀ àwọn àgbẹ̀ ń tọrọ tiwa ni ibi tí àwọn òkú orí wà là ń tọrọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n lọ́wọ́ bá lọ́mọ àwọ̀ ọ̀mọ̀ torí ẹ̀ ló ti jẹ́ ike nínú àdúrà tó kárí jù ó náà ní rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar wàláhì gbogbo ọjà ayé àtàkùn kìyàmà ló tó nù. ọlọ́run fún wa ní dáadáa láyé ń bí fún wa ní dáadáa lọ́la kìyàmà wá sọ wa níbi ìyá náà gbogbo orí ayé àtàlùkìyàmà ló ti kó sínú ọlọ́run ló sọ orí ayé àtàlùkìyàmà fún wa. torí di eléyìí báyìí wọ́n máa sọ pé lágbájá o á ẹni ọlọ́run tó tó kò sí lima kí ló fà wọ́n ní tó tójú ọ̀rọ̀ tó gbọ́ sókè báyìí ojú ojú pákó mbẹ́. kò túmọ̀ sí pé ẹni ọlọ́run ẹni tó pé ẹni ọlọ́run tó kò sí kò túmọ̀ sí o bákan méjì ni ó lè jẹ́ pé lódodo ẹni ọlọ́run ó sì lè jẹ́ pé ẹni èṣù ni ṣùgbọ́n lọ́wọ́ bá ti ní ẹ̀jẹ̀ kí ló tún ẹdẹ yẹn ó ní kó ọ̀daràn lèèyàn lọ́wọ́ kó wá ṣe nǹkan tí ń fẹ́ fún un nítorí kó lè bá a kú sórí ìwà bùn torí pé àkọọ́lẹ̀ pé yọ ọ̀wọ́ náà ló ti wà fún un. nítorí tó bá tọrọ tọrọ ọbọ ní kójú ọrọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó lè ronú pìwàdà pé ha ìwà tó ń wù ọ̀dà ló ń àti òye wa torí rẹ̀ ẹ pé òun túbà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọbọ òsì pàkọọlẹ pé yóò sórí rẹ̀ fún abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n wá fún láti ṣe tó di kíṣẹ́ rẹ̀ ó ṣe déédéé pẹ̀lú nọ́mbà alẹ́ tí fún un àwọn ọba kọ́kọ́ nọ́mbà alẹ́ tó fún wa torí eléyìí ó túmọ̀ sí pé ọlọ́run àjẹ́rìí fáwọn èèyàn látàrí irú àwọn àtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ wá sọ pé ẹni ọlọ́ọ̀ni à ń bẹ lọ́ọ̀kọ́jọ ẹni ọlọ́ọ̀ kí ló fà nítorí pé ìjọ kan tó ju ọ̀rọ̀ ó bẹ lọ́ọ̀ náà bá ọ̀rọ̀ jù à ń bẹ lọ́ọ̀kọ́jọ ẹni rẹ̀ tó yé wa kí wá sí kí a gbà pé ẹni ọlọ́ọ̀ni à ń bẹ ẹni rẹ̀ bákan náà gbogbo eléyìí pé ọlọ́run ọba súnmọ́ wa ètò wa nù alukur'an àti sunna ọ̀tako pé ọlọ́run ọba ń bẹ lókè àgọ́ ọlá rẹ̀ ó sì gbogbo ẹ̀dá tó dá ló wà fa innahu subhanahu kí lọ́pàá o fi jẹ́ bẹ́ẹ̀ ó súnmọ́ wa pẹ̀lú rẹ̀ ó sì ń bẹ lókè àgọ́ gbogbo ẹ̀dá tó dá fi jẹ́ torí pé ọlọ́run ọba lòun kìí ṣe màláìka torí ọlọ́run ọba lòun kìí ṣe àlùjànnú ọlọ́run ọba sọ pé laysa kamithlihi shay'un kò sí nǹkan tó dàbí rẹ̀ bí inú ọ̀hútìhì nínú àwọn àròyìn rẹ̀ kò sí tó níròyìn bí tọ́lọ̀ kò sí tá a lè ròyìn tọ́lọ̀ wò nínú gbogbo wọ́n ń sìn àbí ń sìn yàn èèyàn wà tí wọ́n ń sìn ṣé ìròyìn rẹ̀ dàbí tọ́lọ̀ à náà ń gbọ́ ọlọ́wọ́ bá ń gbọ́ náà ń rí ọlọ́wọ́ bá ń rí ọjọ́ náà àbí ọjọ́ náà ọjọ́ náà ṣé rírí tẹ́lẹ̀ yìí ẹ̀dá rírí kan ni tó ní òdiwọ̀n ó ní gbígbọ́ ti yàn ó ní òdiwọ̀n ṣùgbọ́n gbígbọ́ àti èèyàn sẹ̀mí abẹ̀mí lọ́lọ́sọ̀ ọba wa fẹ́rù sẹ̀mí tọ́lọ̀ ń tèèyàn rárá o kí ló fà torí pé èèyàn ò sí lánàá kò sì ní sí lọ́la òní lásán ní bẹ àtàná àtòní àtọ̀lá àti láéláé náà ọba wa yóò máa bẹ̀ ṣé bíbẹ̀ yẹn wá jọra wọn ọ̀jọra wọn èèyàn mà ọlọ́wọ́ náà mà sẹ́rù máa tọ́ lọ́wọ́ àti tèèyàn kẹlà nítorí pé ìmọ̀ àtèèyàn àìmọ̀kan ní síwájú ẹ̀ ẹni tó bá gbà yí pé òun mọ̀ òun ò sì fi dọ́kà jẹ́ alámàkárí kọ̀nàwẹ̀ èmi mọ̀ o kò sì síjọ́ kan tí mo jẹ́ aláìmọ̀kárí láyè mi kọ̀nàwọ̀ ẹ̀ ní rí gbogbo àpátákà àfà ọlọ́ni wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ló ń yọ yín láti inú àwọn ẹ̀yà yín nígbà tẹ́ ẹ̀ mọ̀ kankan ẹ̀ mọ̀ kankan nígbà tó lọ́n yọ yín kúrò nínú àwọn ẹ̀yà. lẹ́yìn ìgbà tẹ́ jáde lọ́lọ́run ọba wa fi mọ̀ yín ní n tó fi mọ̀ yín. eléyìí fi hàn wá pé tí a máa ń sìn yàn sí ọ̀ ẹni tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ́ yẹn sí ọ̀ ẹni tí ń sìn wọ́n nítorí wípé ntí ò tó nǹkan kan ńlẹ̀ ẹ̀sìn ẹ̀fọ́lọ́run ọba tí ó ní agbára tó ṣẹ̀dá yín ìfilẹ̀ ẹ̀sìn. wọ́n á jẹ́ kéje àbí ìpẹ́ ni wọ́n ń sìn. ẹ̀mú kan tí ròyìn rẹ̀ jọ tọ́lọ̀. kódà àwọn igi àti ìpẹ́ ń ní ròyìn èèyàn tí ń sìn wọn wọ́n tún apọ́lọ tó dá yàn tó dá gbogbo nǹkan. ló ti jẹ́ pé wọn lọ́pọlọ ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ. kò pé wọ́n máa ń rò ẹni tó ti pé ń gbára dálẹ̀ níwájú òkúta òkúta tó ti kú tó ọba ṣubú lùyọ fọ orí rẹ ni àbẹ́ màmá ẹ̀ wọ́n yẹ kó lè sàánù rẹ pé ń sìn mí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ kí n fọ orí rẹ àmọ́ yọ fọ ẹni tí ń sin odò ó yẹ kó odò lè sàánù ẹ àwọn tó bá jábọ́ sínú odò yóò gbé lọ nì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbọ́ kìí sì gbọ́ torí ẹ̀ lọ́nà pé àwọn ni wọ́n sì nà jù ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة kòsẹ́ni sọnù bí ẹni tí ń kú ẹlòmíì yàtọ̀ sọlọ ẹni tí yanu barangada barangada fún kò lè dáhùn ẹ ṣetí àlàpàlà fún bí ewé kókò kò lè gbọ́rọ̀ ẹ̀yin náà wò ọ̀dàlẹ́bí Ibrahim tó ti àké gbogbo àwọn òkè ayẹyẹ. tọ́wá gbé akíkọ́ ètò tóbi jù nù wọn lọ́rùn pé bóyá tí wọ́n bá ṣe wọ́n padà bí léèrè pé kí ni wọ́n ti fún yín tẹ́ fi fọ́ wọn pé ńgbà tọ́gà tó gbé akíkọ́ rùn tí wọ́n sì rí pé gbogbo àwọn ọmọlẹ́yìn wọ́n ti wó bámúbámú ẹ̀yẹ kí wọ́n lè ọ̀gá léèrè pé kí pàjà sòmùgbà tá sì dé ọ̀gá yẹn léèrè wọ́n ní ọlọ́run lẹ pè wọ́n wọ́n tún wá fojú wọn rí mà. ṣé wọ́n bá láwọn gbọ́ sẹ́mi iná sẹ́mi iná fẹsẹ̀ ni kọ́ọ̀lù lọ́wọ́ Ibrahim àwọn gbọ́ ọmọ kan ọmọ kan tó ń pè ní Ibrahim Ibrahim ń sọ̀rọ̀ wọn láì dá gbogbo gbà wọ́n máa ṣe kó ló dáṣẹ́ ẹ̀ wò. ànábì Ibrahim ti ní à ah, ẹ bí wọn àwọn èyí tí ti kó ẹ bí àwọn léèrè pé ta ló fi mú yín dẹ́rìn báyìí èyí tí ò sì tí ì di wómúwómú ẹbí àwọn náà léèrè ni wọ́n gbà ké yẹn ẹbí wọn kí ni táwọn wọ̀nyí ti wọn kọ́ fẹ́ sọ àwọn pa wọn. wọ́n yà <laughs> wọ́n náà mọ̀ pé àwọn ẹ̀wọ̀n yìí sọ̀rọ̀ ẹ̀wọ̀n tí yìí sọ̀rọ̀ lẹ́sìn subhanallah inú ti jẹ́ pé tí kébèrè bá ronú wàhálà ẹ̀rọ gba islam nǹkan kan yẹn sọ̀rọ̀ ó sì wá ń ya wèrè wájú ẹ̀ kò lè gbọ́ ọ̀rọ̀ rẹ ẹlòmíì ó gbé ọlọ́run yóò gbé sáko omi ti ba lọ ọlọ́run rẹ̀ wà lápò yóò yọ jáde kíláàsì tí wọ́n wáyò ọ̀gá tí wọ́n wá gbà ó gbọ́dọ̀ mi ò gba tó fún mi tí à. tọ́lá ti tún di kọ́gá ẹ̀ bọ̀ ó ti sáré tó àpò ọ̀sọ̀ ọlọ́rẹ̀ ọ̀sọ̀ ọlọ́rẹ̀ ó túmọ̀ sí pé ru àròjinlẹ̀ mẹ́lòmí lọ́lọ́ torí di eléyìí eléyìí fi hàn wá wípé laysa kamithlihi shay'un àyè kò sí ń tọ́jà gẹ́gẹ́ bí ọlọ́run ọba la fi nu'utihi nínú àwọn àròyìn rẹ̀ wala fi dàtẹ̀ àbí nínú pàápàá rẹ̀ wala fi af'alihi àbí nípa àwọn sẹ́ rẹ̀ subhanahu wa ta'ala wala fi àbí nínú tọ́nà ọba ẹ̀tọ́ sí kò sí ń tó dàbí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wa huwa aliyyun ọba tó ga lọ́lọ́run.

eléyìí yóò fi hàn ṣáájú sáká ìwọ tó jẹ́ mùsùlùmí wípé okú oríire tí ọlọ́run ọba sí ọ ní mùsùlùmí ọlọ́run ọba tí wọ́n ń sìn lé sí ọba tí wọ́n ń ṣe èméjì nípa rẹ̀ ọlọ́run ọba tí wọ́n ń sìn lé sí ọba tó ṣe wípé èèyàn lè máa ṣe tàbí ṣùgbọ́n nípa rẹ̀ ọlọ́run ọba tó ṣe pé òun náà ló dá gbogbo nǹkan ni òun náà lọ́ba tí ń bẹ lánàá òun náà lọ́ba tí ń bẹ lónìí òun náà lọ́ba tí ó kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfó nìkan lẹ́nìkan bá jọ yàn nípa ọlọ́run ọba tó rìn tó ní kò sí kò sí nǹkan kan ju pé kọ́ sàmì àdúrà lọ kò sí nǹkan kan ju pé kọ́ sàmì àdúrà lọ pé tọ́lọ́run ọba bá ń bẹ ọ̀pá àti rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ sàmì ṣé yóò sàmì náà ó ní kò sọ̀lọ̀ ẹ̀ sọ pé kò burú àmì làǹfẹ̀kẹ̀sì tí ọlọ́run ọba bá ń bẹ bá àti ṣe gbàgbọ́ lódodo tí sì ń bẹ ọ̀pọ̀ àti ẹ̀jẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́lá mi kọ́ ariwo. torí de ilé adúpẹ́ fọlọ̀ so àmọ́ nísìnyí wọ́n wá sọ fún ọ wọ́n wá sọ pé kò sábà míì yàtọ̀ sọ́nà ọba ọ̀kan ṣoṣo kò sí ọba míì tọ́jú ọba òdodo fọ́tọ́ láti fòdodo jọ́sìn fún sí ọlọ́run ọba Allah àwọn náà ní kọ́ sàmì àdúrà tí ọba sí ọlọ́run míì tí tí lọ́jọ́ bò dúdú yàtọ̀ sí Allah wípé káwọn ọlọ́run tí àwọn ń sìn tí wọ́n bá ọba òdodo kí wọ́n bá tiẹ̀ jẹ́ ọba míì táwọn ń sìn yàtọ̀ sí Allah kí wọ́n bá tiẹ̀ jẹ́ tó ṣe àmì ọwọ́ àsìkò tó ṣe àmì yẹn kí ọba òdodo ń sìn tí ò lórogún tí kan láti yín rú. káyé yín kó rúru rárá kó rárá rúru kọ́tà mi náà ló kò ní lè sè tó ń torí pé Allah onìkan lọ́bọ̀ òdodo ṣùgbọ́n gbogbo nǹkan mi jọ ń sìn irọ́ lásán ni torí délé ọmọ ẹ̀dá ìjọba àdàlhàkì ìlọ̀bọ̀là kò sí ntọ́sẹ́kù lẹ́yìn òdodo àfirọ́ adúpẹ́ fọlọ́n tó ṣe wá lẹ́nu ìmọ̀nà adúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí ọlọ́run bá kọ́. kọ́dà kọ́kọ́ má padà ṣàìdá eléyìí fi hàn wá bí ọlọ́run bá wá wa ó súnmọ́ wa ju ká sún wa lọ ó súnmọ́ wa ju bí ọrùn ràkúnmí wa lọ tá a bá gbọ́ ràkúnmí torí ọba yìí kúmá bẹ lókè gbogbo tó dá tó wa yẹn àti pé a ti sọ pé ó ọrùn wa lọ ìtumọ̀ ni pé ó wa ètò ti rọ kiri ká gbogbo nǹkan ètò ti pé nǹkan kan lè kọ́ ọmọ sí. àmì tá a ti rò lọ́kàn wa ọlọ́run títà bá rò báwo láti rò àmì tá a ti ti sọ ọlọ́run ọba mọ̀ títà bá ti báwo ló ṣe rí àmì tá a ti wù níwà ọlọ́run ọba mọ̀ ìgbé tá a bá wù níwà báwo láti ṣe rò ọlọ́run ọba kọ́dà kókó sànù wa wọ́n ràn wá lọ lórí ara wa kọ́rọ̀ ẹ̀mí wa fún àtìtẹ̀lé tiẹ̀ kó lè jìnnà sí ti tako tiẹ̀ kó sọ alọ́kan nínú ẹni tí wọ́n mọ̀ dáadáa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ kí lè yọ ọ́nà wa lọ lórí àtìsí náà ọba nígbà wà pa bọ́lá wa ti ṣe fẹ́ lè wa jìnnà sáìdá èyí tó hàn àti èyí tó subhanahu wa rahmatulahi ashhadu ilaha illa ant astaghfiruka wa Thank you.